ẹni mímọ́ Ah, kò sí oúnjẹ kankan ní pàtórí ọ̀rùn mọ́ sà. àsìkò tá a wà yìí ti léwu gbogbo ènìyàn mo fẹ́ kó o fẹsẹ̀ walẹ̀ dáadáa o bá dẹ̀ dé táì lọ́wọ́lọ́wọ́ tú táì yẹn dànù sà torí pé kí ni èmi nìkan mo láǹfààní àti dẹ táì níbi tá a bá dé yìí sà àsìkò tó léwu la wà yìí kábíyèsí tó o bá rúfin o lè ṣọ́ọ̀ṣì báyìí báyìí báyìí. wò mí wò òun la sọ fún yín yẹn ìwọ bọ̀bọ̀ tó sẹ́ǹdì láyọ̀nù lẹ́ẹ̀kan ọ̀run gbé láyọ̀nù ayé rẹ ṣubú nìyẹn gbogbo ogun tó sọ̀rọ̀ rẹ̀ dé láyọ̀nù nínú ayé rẹ ọ̀run gbé ṣubú nìyẹn pàwátàpù pàwátàpù òun ni wọ́n sọ fún yín lẹ́ẹ̀kan àkókò tá a wáyé àkókò tó léwu ni lórí tiktok ìjọ tiktok tá a wà ọ̀run bá yé gbogbo ogun yín jẹ́ wòmí wò owó lọ́wọ́ débi ọ̀run ò ní jẹ́ kẹ́ ẹ jìyà àsìkò tó léwu lẹ sọ pé àwà àsìkò tó léwu púpọ̀ púpọ̀ ni bí bá ń gba àdúrà mi ẹni tó bá ní kò ní gba ògún pa ṣàkànná fọ́ ojú ẹ̀ wò mí kò sóhun tí mo sọ lórí tiktok yìí àwọn áńgẹ́lì ló ń bá mi sọ àsìkò tó léwu la wà. everybody go down tí ẹ bá gbọ́dọ̀ máa fi bọ̀ fọ́ orí. ẹ gbà mí. everybody go down. ẹ̀jẹ̀ jésù. everybody go down. jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù everybody go down. pàṣọ kàṣàlà ohun là ń gbọ́ ọ̀rẹ́ ni tó ń sọ̀rọ̀ ayérayé pàṣọ ẹ calm down ẹ wo ẹ wo. Jesus Jesus. òṣèjì èṣù ṣé ẹ wá fún deliverance ni àbí ẹ wá jalè. rárá o ògbólógbòó ògbójú adigunjalè ni mí. rídìí máa kú láyọ̀ lè kọ́ dọ́yọ́ bọ́ ẹ wá jalè ẹ bójú. I got the advice from a madman. ẹ bá mi di gíní. Ah! Jesus my brain wan blow. Hmm, ọ̀rọ̀ yìí dẹ̀ máa lẹ́yìn ẹ̀ ṣá kàṣàlà kó gbọ́ ọ̀rọ̀ yìí dẹ̀ máa lẹ́yìn ẹ̀ kó gbà. olórí burúkú ẹ̀yàn pọ̀ lẹ́kọ̀ọ́ olórí burúkú wàláhìí tàlà kí ló dé mo ti mú gbó títí títí tí àdùnmí ti kán. ṣé fẹ́ yìnbọn ni. bẹ́ẹ̀ ló yà owó tẹ gbé wọlé lálẹ́ àná òun ni kẹ́ gbé jáde. ẹ̀ tí mo wá aṣọ fún yín báyìí ni wípé ẹ fẹ́ yìnbọn báyìí ọwọ́ yín gan ò ká ìbọn tẹ fẹ́ yìn. Jesus Jesus. ẹ mo ní kẹ́ kọ́kọ́ yìnbọn iná ká gbọ́ sàǹdì ẹ̀ bó ṣe máa dún àbí kílẹ̀ ní mo sọ. ẹ wò ná. ẹ bá mi yìn. sori kó lórí burúkú ọmọ yín. ẹ bá wọn yìn wò. Oh, àtàrí àjànàkú lọ̀rọ̀ yìí ó yìí kì í ṣẹ̀rù ọmọ kékeré. ta la máa pè é ta la máa sọ fún ta lolùgbèjà ọ̀rọ̀ yìí máa àtàrí àjànàkú lọ̀rọ̀ yìí kò kì í ṣẹ̀rù ọmọ kékeré lásán kan sàlẹ̀ ti pààyàn. Ah! mi ò pààyàn lè mú pa. ẹ jẹ́ ká lọ sọ́nù gbà yín. kábíyèsí olódùmarè. mi ò pààyàn lè mú bàbá gbé yín ga ẹgbẹ́ ọkọ ẹ wa. àmì àṣẹ ìdùnnú. ọlọ́run tí kì í dójú àdúrà tì yàn ah, ah. ẹ̀dẹ̀ bá wa mú olè yẹn ṣíkà. bẹ́ẹ̀ ni sàá lánàá. ẹ̀dẹ̀ tó fi pa àwa ká. kábíyèsí. sọ́rí ẹ fi pa pásítọ̀ kàṣàlàkà. bẹ́ẹ̀ ni sàá. torí àwọn ni wọ́n rí pa. iṣẹ́ ọlọ́run. okun àtagbára tẹ́ ẹ fún wọn. àdúpẹ́ wa. àṣẹ ìdùnnú. bá a ṣe fẹ́ lọ ṣin wọ́n ṣà olè yẹn kárí sin láyọ̀ kò ní gbórí mọ́ adúgbò àti olùgbò yẹn ti gbọ́ jésù náà olúwa wa. kábíyèsí rẹ ọlọ́run bàdá lọ́dà arógun mọ̀ tìbí. bẹ́ẹ̀ ni sà. orógùn kan dẹ̀bi ti àyà tí. o ṣe ọlọ́run yẹn máa tó tó fara gbọ́ta hmm. kábíyèsí rẹ ọlọ́run ìwọ nìkan ló tó fara tìbí o. àtọ́ni gbèjà àrọ̀ bí òjò àrọ̀ àtúndá àrọ̀ jòmí òwú kò ní dá mọ́ òwú akólé lọ òwú kò kólé lọ kò kàn yá ẹnìbọdì ìjọba kan ò lè mú ọ o ṣe ọlọ́run mi tó fún mi ní àǹfààní àti pa olè kékeré yìí nítorí pé kéde live video wa là ń ṣe jẹ́jẹ́ wa tí a fẹ́ ẹ a fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì wa sórí TikTok ṣùgbọ́n òòrò tẹ̀sẹ̀ wa kó lè pa wá dànù torí àmọ̀ wí tí a bá gbowó láyọ̀nù náà tán náà a fẹ́ lọ fi mú gbóni ìgbà tó pẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run kó jẹ́ kárí olè náà pa òṣì ọlọ́run àtúfara tìbí òkè ìgbìlẹ̀ ìyàn tó òṣì ọlọ́run ẹgbà ẹni sùúrù kí la ṣe fún arábìnrin èmi ti ẹrù nǹkan kan eh. a lè pa àwọn kinní yìí mọ́ so that a níṣẹ́ máa gbà lọ́jọ́ tí irú wọn míì bá wá ah. a kàn mú jáde èmi náà lè lo eléyìí lọ́jọ́ yẹn. <laughs> but àmọ́ ibi tí a ti máa kó ata ìbọn ṣe lè tí ata tán bá tán tata bá dédé lọ tán tá a bá rò pé a ní ohun tá a lè fi gbèjà ara wa tí ò bá lọ sí. ó tó dé ìgbà yẹn á ti mọ̀nà tá a lè lò sá. ọlọ́run á ràn wá lọ́wọ́ ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ká padà sórí tiktok yìí wa kábíyèsí rẹ ọlọ́run. tap tap tap tap. àmín sà. àdúrà yẹn ṣe ń tẹ̀síwájú. àdúrà yẹn ṣe ń tẹ̀síwájú àtàṣẹ́gun àti ẹ̀yin ẹ̀lẹ́bá ni gbómi wá. bàbá ní orúkọ jésù. àmín. bàbá ní orúkọ jésù. àmín. bàbá ní orúkọ jésù. àmín sà. àà gbogbo àwọn ọmọ tiktok ló wo bá ṣe ń yìnbọn látàárọ̀. <laughs> ọ̀hà yìnbọn o ó lè lápá o ó lè lápá o <laughs> ẹni sùúrù wọn rí wa bá ṣe pa o gbogbo ẹ ni wọn rí ṣe. ó lè lápá o ó lè lápá o ó lè lápá o pàtó ṣẹ́gun pàtó ṣẹ́gun ó lè lápá ó lè lápá o rẹpa tiktok rẹpa tiktok. ó ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ̀kẹ̀ kásálà kẹ̀rẹ̀kẹ́ ló ń ṣẹlẹ̀ o. kasala kásálà o kásálà wàhálà. kásálà.